ìdó ọ̀dọ̀ wọ̀nyí ọmọ tí ó yìnbọn tó yìnbọn rẹpẹtẹ ti gbọn dún tí ò dúró tó yìnbọn yìnbọn yẹn tó yìnbọn sáwọn yẹn. àwọn tí alẹ́jọ́ ń gbé sùúrù yẹn bẹ́ẹ̀ pọ̀ àwọn ọkùnrin yòókù tẹ́jọ́ ń gbé bẹ̀ tó sá lọ pẹ̀lú ìbọn yẹn. àwọn ìbọn tí gbogbo àwọn ìbọn yín bolẹ̀ máa ń kó wọn sí tó bá gbómi lọ sí ìbọn yẹn bá wà ń sìn èmi máa sọ fún ìjọba pé kàn fi ẹ́ sílẹ̀. wàláì ọ̀gá èmi fúnra ètè mi kò sí ìbọn èmi ò mọ níbi tí ibo ló wà o wà láìkọ́dà láti lóun gbà tí ó rí níbi tí ó ti náà ni wọ́n ní èmi ò mọ èmi ìbò tèmi ó wà yàgà mo ti sọ mo ti gbọ́ padà mo ní nǹkan tí mo mọ ìbò tèmi tí mo ṣe ó wà yàgà. ìbọn tiẹ̀ wà ní yàgà kù bọ̀tí ìbọn tẹ̀yìn láàárọ̀ kì í ṣe pálíjọ́ ló gbé wá fún iṣá ìbọn yẹn tẹ̀yìn láàárọ̀ yẹn bọ̀bọ̀ sì yìnbọn yẹn ó ń sá lọ mo rí báyìí tó ń sá lọ but but máa gbọ́ ó ń bẹ̀ tí yìnbọn sáwọn èèyàn láàárọ̀ yìí sáwọn èèyàn wa láàárọ̀ yìí but àwọn òfẹ́ mọ́fin sátẹlẹ́wọ́ wa ni ó yẹ ká yìnbọn fún padà bóyá ń sálọ yẹn so but àwọn ò ní ṣe bẹ́ẹ̀ fún yín bàbá yìí ló ń kọ́ yín pé kẹ́ máa yìnbọn yẹn kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣé bàbá yìí ló ń kọ́ yín bẹ́ẹ̀ àbí wákìlì yìí wákìlì yìí bóyá ìdàgbà tó yìí ṣé ìwọ̀n tó ń ṣe yẹn dáa. Ah, ṣé bàbá ilé kí ni tó bá rí bàbá ilé ìjà tí yóò ṣe ní gàjọ ojúmọ́ tó bá alágbádá yóò jáde màálù yóò ṣe ah, nǹkan tí orúkọ mi. láti àárọ̀ yìí nísìnyí bàbá tó yẹ pé mo ṣe láàárọ̀ yìí ń sá lọ ní nísìnyí ó wá ń ṣe bí ẹni pé nǹkan kan ń ṣe àbí. Ah, bàbá ilé kò ní níbo ní lọ tó bá sá lọ. níbo ló ń lọ ìbò lọ sí faransé kí ló lọ sí faransé. lójú ni ó ti lọ ní asibiti. ó lọ sí faransé lọ sí ojú ó lọ sí ojú ní faransé àbí. so faransé yẹn lẹ ti máa ń kó bọ̀ wọnú ìlú wa àbí ní faransé ló ti máa ń ra àwọn ọ̀bọ̀n yẹn wá àbí mo ní paraku ní lo bukomi. kí ló lọ ṣe ní faransé. lójú lójú. ó lọ ṣe ojú ẹ ní eh, ní faransé. ẹ eh, bọ̀ ó ti faransé dé lánàá nísìnyí ńgbà tí ọwọ́ wa tẹ̀ tọwọ́ àwọn aráàlú tẹ̀ tán sìn ó wá ń ṣe bí èyí pé àìsàn ń ṣe àbí ẹ má wọrí á fún àyè fún ìjọba so ìjọba mọ nǹkan tó máa ṣe lórí ọ̀rọ̀ yín àlé mi èmi mọ̀ pé á fún ẹ jẹ́wọ́ ibi tí bọ́ yẹn bá wà àtàwọn ọmọ yín tẹ́jọ́ ń kó iṣẹ́ bí wàá sọ fún mi. bàbá tí wọ́n ń pè ní wákìlì ni bàbá bàbá wákìlì wákìlì kí ló ṣe ẹ́ bọ́dún ṣe ẹ̀dínkù tó ń dé lánàá ni àbí ẹsẹ̀ ń ro ẹ ẹ́ pẹ̀lú ọjọ́ orí yìí bàbá ṣó da kẹ́ máa níwá lára ojú wa ń dùn yín ńgbà wo lẹ ti dé sí Ìbàràpá ó tọ́jú mẹ́jẹ̀ ti dé Ìbàràpá bàbá. e sọ̀rọ̀ náà kí n lè fi sílẹ̀ níbi kí n gbé yín padà lọ sí ẹ̀yìn abúlé yín ọdún lẹ́ẹ̀dí dé bàràpá ẹ ọdún lẹ́ẹ̀dí dé bàràpá ẹ̀yin tó yẹ pé àwọn ọmọ yín sàlàyé ẹ̀ṣẹ̀ Kotonu ni ẹ lọ ṣojú yín ní Kotonu ṣojú nìkan Kotonu ní abẹ́ ṣe nǹkan mi lọ́hùn ẹ so bàbá tó ń jẹ́ wákìlì ni gbogbo ayé ń wò lórí fídíò yìí so ó dẹ̀ jẹ́ bọ́yìn pretend nìyẹn but nígbà tá a débẹ̀ láàárọ̀ ìdarí ó ń sàlọ́gan ni wọ́n lè mú so but láti gbà yẹn bọ́yìn pretend náà ni so ẹ ṣeun bóyá jẹ́ nìyẹn gbogbo àgbáyé o a máa lọ mu fún àwọn agbófinró báyìí a bá mu fún wọn tán á jẹ́ kí ẹ máa gbọ́ nǹkan tá a bá tún ṣe lórí ẹ̀ ẹ ṣe sá.